Lagos text 1. Èkó jólùlù fún Nàìjíríà òkun àtọ̀sá wà lẹ́bàá Èkó ṣùgbọ́n òkun tóbi jọ̀sà lọ àwọn ènìyàn pọ̀ púpọ̀ lÉkòó. Èkó kò jìnnà púpọ̀ sábẹ́kúta àwọn ènìyàn tó wà lÉkòó jẹ́ oníṣòwò iṣẹ́ àgbẹ̀ kò sí tó bẹ́ẹ̀ lÉkòó àwọn ará Èkó fẹ́ràn fàájì. Questions on Lagos, Text 1. Kí olú ìlú fún Nàìjíríà? Àwọn omi ńlá méjì wo ni ó wà lẹ́bàá Èkó? Èwo ni ó tóbi jù nínú wọn? Ǹjẹ́ ènìyàn díẹ̀ ni ó ń gbé Èkó? Ìlú wo ni kò jìnnà púpọ̀ sí Èkó? irú iṣẹ́ wo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà ní Èkó ń ṣe? Báwo ni iṣẹ́ àgbẹ̀ ti ṣe rí ní Èkó? Irú ìgbé ayé wo ni àwọn ará Èkó fẹ́ràn? Lagos, text two. Èkó jẹ́ olúùlú fún Nàìjíríà. Òkun Àtọ̀sá wà lẹ́bàá Èkó, ṣùgbọ́n òkun jìnnà díẹ̀ sékòó jọ̀sà lọ. Odò kò fún iyọ̀. Odò ọ̀sà kò níyọ̀ púpọ̀. Abẹ́kúta kò jìnnà púpọ̀ sékòó. Ìbàdàn jìnnà díẹ̀ sékòó. Ìlaró súnmọ́ Bẹ́kúta ju Ìbàdàn lọ. Questions on Lagos, text two. Kí ni Èkó jẹ́ fún Nàìjíríà? Nínú ọ̀sà àti òkun, èwo ni ó súnmọ́ Èkó jù? kí ni odò òkun kún fún báwo ni Ìbàdàn ti ṣe jìnnà sí Èkó sí nínú Abẹ́òkúta àti Ìbàdàn èwo ni ó súnmọ́ Èkó ìlú wo ni ó súnmọ́ Abẹ́òkúta ju Ìbàdàn lọ. Lagos text three. èkó jẹ́ olúùlú fún ìlú nàìjíríà odò ọ̀sà àtòkún wà lẹ́bàá èkó ṣùgbọ́n òkun tóbi púpọ̀ jọ̀sà lọ odò òkun ní iyọ̀ nínú ọ̀sà kò ní iyọ̀ tó odò òkun. abẹ́kúta kò jìnnà sékòó ìbàdàn jìnnà sékòó ju abẹ́kúta lọ ìlaró wà láàrin abẹ́kúta àtèkó. Questions on Lagos, text Three níbo ni odò òkun àti ọ̀sà wà? nínú odò òkun àti ọ̀sà èwo ni ó kéré jù? bí ibùsọ̀ láti èkó sí abẹ́òkúta bá jẹ́ ọgọ́ta ibùsọ̀ láti èkó sí ìbàdàn yóò lé sí i ní tàbí yóò dín sí ọgọ́ta. báwo ni ìlarò ti ṣe wà sí abẹ́òkúta àti èkó?